ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú ṣùgbọ́n bí ẹ̀yin bá ní ohunkóhun tí ẹ fẹ́ fi tó wa létí ẹ wo nọ́mbà tó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán yín tàbí ẹ ní ìpolówó ọjà tí ẹ fẹ́ ṣe ẹ lè pò wá sórí nọ́mbà yìí tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ whatsapp ránṣẹ́ a ó sì dá yín lóhùn lọ́gán ẹ ṣe púpọ̀. ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ti tún àwọn ilé ìwòsàn alábọ́dé márùndínlọ́gọ́sàn ìyẹn one hundred and seventy five ṣe ní ìpínlẹ̀ náà ó sì ti gbé iṣẹ́ tuntun àwọn ọgọ́rùn-ún mìíràn fún àwọn alágbàṣe kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ ọ̀ṣun dókítà rafiu isamotu ló sọ eléyìí di mímọ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórí ogún mílíọ̀nù dọ́là tí ìpínlẹ̀ ọ̀hún rí kó jọ ètò kan tó ń jẹ́ save one million life ní ọjọ́ ajé ìsámọ́tù ní ìjọba ìpínlẹ̀ náà pèsè oògùn ìlera tó wọ igba mílíọ̀nù náírà fún àwọn ilé ìwòsàn alábọ́dé tó ń ti pèsè kàngádẹ̀rọ bọ́ọ̀ fún àwọn ilé ìwòsàn alábọ́dé tó wọ ọ̀ọ́dúnrún lélọ́gbọ̀n ó lé méjì ìyẹn three hundred and thirty two tó wà ní ìpínlẹ̀ náà ó tún mẹ́nubà pé ìjọba náà tún ṣe àtúnṣe sí ilé ìwòsàn tó ń wọ àwọn aláìsàn tó lágbára ìyẹn specialist hospital tó jẹ́ ti ìjọba tó wà ní Aṣubiaró Òṣogbo ó tẹ̀síwájú pé bí gómìnà Gbóyèga Oyètọ́lá ṣe dé orí ipò náà ló ti bẹ̀rẹ̀ àtúnṣe tó tọ́ ní ẹ̀ka ètò ìlera nípa yíyan àwọn ìgbìmọ̀ alábòjútó ó ní ìjọba ìpínlẹ̀ ti pèsè gbogbo ohun èlò àti irinṣẹ́ tó bá ti ìlànà àjọ elétò ìlera àgbáyé World Health Organization tí ó bá mu lákòótán ó ní ìjọba gómìnà Gbóyèga Oyètọ́lá yóò tẹ̀síwájú láti mú ọ̀rọ̀ ìlera àwọn ènìyàn ní ọ̀kúnkúndùn lẹ́yìn ọjọ́ mẹ́fà tí ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ kò jẹ́ kí àwọn alága tí wọ́n dìbò yàn padà sí àwọn ọ́fíìsì wọn àwọn alága tí ìgbìmọ̀ alábòjútó yàn ló padà sí àwọn ọ́fíìsì náà ní àná òde yìí àwọn alága ọ̀hún ni wọ́n dìbò yàn lábẹ́ ìjọba gómìnà àná Abíọ́lá Ajímọ̀bí àmọ́ nínú oṣù karùn-ún ọdún tó kọjá ni gómìnà Ṣèyí Mákindé dá wọn dúró lẹ́nu iṣẹ́ ó sì yan ìgbìmọ̀ alábòjútó láti máa ṣàkóso gbogbo ìjọba ìbílẹ̀ méjìdínláàádọ́rin tó wà ní ìpínlẹ̀ náà wíwọ̀ padà sí àwọn ọ́fíìsì ọ̀hún ní àṣẹ tí gómìnà Ṣèyí Mákindé gbà nílé ẹjọ́ èyí tó gbégi dínà balógun ikọ̀ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà Mohammed Abubakar mínísítà fún ọ̀rọ̀ òfin ní ilẹ̀ Nàìjíríà Abubakar Malami àti àwọn alága ìṣèjọba Ajímọ̀bí eléyìí tí wọ́n yàn láti máa ṣèjọba àwọn ìjọba ìbílẹ̀ ní tipátipá àwọn alága ọ̀hún ló wọlé padà sí ọ́fíìsì wọn lọ́sẹ̀ tó kọjá lẹ́yìn oṣù mẹ́jọ tí gómìnà Mákindé lé wọn lọ àmọ́ ní ọjọ́ ìṣẹ́gun tó kọjá ní ilé ọjọ́ ṣègbè lẹ́yìn gómìnà Mákindé ó sì ní kí àwọn alága náà di gbádàgbọ̀n wọn padà máa lọlé wọn kí gómìnà sì fi àwọn tó bá tọ́ sí ojú iṣẹ́ èyí ló mú gómìnà ọ̀hún ṣe ìpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ alábòjútó kẹ́tíkà kọ̀mítì rẹ̀ eléyìí tó yàn ó sì ní ìṣèjọba rẹ̀ kò bá alága kankan lórí ipò torí náà ó gbà ó sì pàṣẹ kí àwọn alábòjútó náà padà sẹ́nu iṣẹ́ wọn gẹ́gẹ́ bí alákòóso àwọn ìjọba ìbílẹ̀ àwọn tí wọ́n padà ọ̀hún ní ti olúyọ̀lé ìsẹ́yìn òòrè ló pé ṣákí àti ti agbègbè ìdàgbàsókè ààrẹ látòsà nígbà tí alága alábòjútó olúyọ̀lé ọláìdé sẹ́tù ó rọ àwọn olólùfẹ́ rẹ̀ láti má ṣe hùwà ìpáǹle kankan pẹ̀lú àrọwà sí wọn láti fọwọ́ wọwọ́ pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé fún ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ó tún sọ wípé ní kété tálàfíà bá padà sí àwọn ọ́fíìsì náà ní ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìyẹn NULGA yóò padà sẹ́nu iṣẹ́ wọn sẹ́tù ní ọmọ iléègbìmọ̀ asòfin kan tó ń ṣojú ẹkùn ìdìbò olúyọ̀lé nínú iléègbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Francis Adétúnjì àti àwọn adarí ẹgbẹ́ PDP mìíràn ló kọ̀wọ́rìn lọ ṣàyẹ́sí fún un ní ọ́fíìsì rẹ̀ mínísítà fún ètò òfin ní orílẹ̀-èdè nàìjíríà abubakar malami ti kọminú lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ kòbákùngbé àti ọ̀rọ̀ tó lè tò orílẹ̀-èdè ká eléyìí tó pọ̀ lórí ìtàkùn ayélujára ìyẹn social media ó sọ wí nínú eléyìí nínú àpérò inú gbọ̀ngàn kan ní àbújá lórí àkórí ìtàkùn ayélujára àti àbá ìgbógunti ọ̀rọ̀ tó ń darúgúdù sílẹ̀ ìyẹn social media and anti-hate speech bills eléyìí tí iléeṣẹ́ kan tí wọ́n dá sílẹ̀ Malami ní olùdámọ̀ràn rẹ̀ lórí ìlúkoro àti ìròyìn Umar Gwandu òun ló ṣojú fún un gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ilẹ̀ Nàìjíríà nílò ìtàkùn ayélujára mímú orílẹ̀-èdè yìí tẹ̀síwájú nínú ìfẹ́ ìṣọ̀kan àti ọgbọ́n àtinúdá nínú iṣẹ́ ọwọ́ àti okòwò ó ní kì í ṣe lílo ìtàkùn ayélujára fún sísọ̀rọ̀ tó lè fa ogun àti ọ̀tẹ̀ èyí tó lè pin orílẹ̀-èdè nàìjíríà ó wá kọ̀mínú lórí bí àwọn kan ṣe ń fi ìtàkùn ayélujára dá ilẹ̀ nàìjíríà láàmú nípasẹ̀ ọ̀rọ̀ tí wọ́n máa ń kọ sórí rẹ̀ malami sọ wípé ọ̀pọ̀ ìṣekúpani ìjà asọ̀ ìfidúkìá ṣòfò tó ń ṣẹlẹ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ìtàkùn ayélujára láti ibi tí ọ̀rọ̀ ẹnu àti wípé bí àwọn ènìyàn kò bá dẹ́kun rẹ̀ ó lè tu orílẹ̀-èdè ká àmọ́ kó ṣàìsọ àwọn àǹfààní tí ayélujára ti ṣe lórí ìjọba àwa ara wa ìgbógun ti ìwà ìbàjẹ́ àti ìwà ìjẹbánu tó sì ń gbé òfin orí kejìlélógún ti ọdún 1999 rò ó ó wá ké sí àwọn tó máa ń gbé àhesọ ọ̀rọ̀ nípa ìjọba ẹ̀yà ẹ̀sìn ẹgbẹ́ àti àwọn nǹkan mìíràn pò yẹnu lórí ayélujára láti dẹ́kun rẹ̀ pẹ̀lú àrọwà sí àwọn oníjìbìtì orí ìtàkùn ayélujára láti jáwọ́ nítorí pé ó ń tàbùkù orílẹ̀-èdè nàìjíríà igbákejì ààrẹ ilẹ̀ nàìjíríà kòfẹ́sọ̀ yẹmí ọ̀ṣínbàjò ti sọ wípé ètò ti ń lọ láti wá ìyanjú sí ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà tó ń mẹ̀yẹ nípa gbígba àwọn òṣìṣẹ́ ológun púpọ̀ sí láti kápá ètò ààbò ní orílẹ̀-èdè yìí igbákejì ààrẹ ló sọ eléyìí di mímọ̀ fún àwọn ìránṣẹ́ olúwa lápá àríwá orílẹ̀-èdè yìí tó lọ ṣe babakẹ́ pẹ́ sí ní ilé ìjọba ní ìlú àbújá nígbà tó ń ṣàlàyé ohun tí ìjọba ń ṣe lórí ètò ààbò fún àwọn pásọ náà lábẹ́ àsíá àrẹwà pastor forum ó ní ìjọba ti ń gbé ìgbésẹ̀ láti gba ọ̀pọ̀ àwọn ènìyàn sí iṣẹ́ ológun àti dídarí ikọ̀ ológun sí gbogbo kọ̀rọ̀kọ́ndú ibi tó yẹ kí wọ́n wà ìyẹn ibi tí àwọn Boko Haram ti ń ṣọṣẹ́ lápá òkè ọya ó tún ní ìgbésẹ̀ ń lọ lọ́wọ́ àwọn ológun àti àwọn ọlọ́pàá láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ikọ̀ vigilante àti civilian JTF lákòótán Ọ̀ṣínbàjò ké sí àwọn ìránṣẹ́ Olúwa láti lo ọgbọ́n àtinúdá wọn kí wọ́n fi kín ìjọba lẹ́yìn lórí ọ̀rọ̀ ètò ààbò tó ti bàjẹ́ kọjá àfẹnusọ ní orílẹ̀-èdè yìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti bẹ̀rẹ̀ ètò bíbọ́ àwọn ọmọ iléèwé ní ìlú àbújá mínísítà fún ìlú àbújá ramatu aliyu tó ṣíde ìfilọ́lẹ̀ ètò fífún àwọn ọmọ ọ̀hún ní oúnjẹ èyí tó bẹ̀rẹ̀ ní karu model school ní ìlú àbújá ní ọjọ́ ẹtì tó kọjá sọ wípé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́fà ó lé ọ̀ọ́dúnrún ìyẹn one hundred and twenty three hundred ọmọ iléèwé ni yóò jẹ àǹfààní náà ó ní àwọn ẹlẹ́kùnjẹkùn ní ìjọba ìbílẹ̀ mẹ́fà ni yóò sì máa jẹ àǹfààní wọ̀nyí pẹ̀lú arábìnrin aliyu tí ó gba àwọn ènìyàn lálejò níbi ètò ọ̀hún pẹ̀lú mínísítà fún ọ̀rọ̀ ìrànwọ́ fún àwọn ènìyàn ìyẹn humanitarian affairs ìtakìjí sí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọtí ọ̀rọ̀ ará ìlú sadiya farouk ṣàlàyé wípé láti àwọn ilé ìwé ìjọba tó wọ ẹgbẹ̀ta lé ní mẹ́rìndínlọ́gbọ̀n six hundred and twenty-six ni àwọn ti mú àwọn akẹ́kọ̀ọ́ láti wá ṣe ìfilọ́lẹ̀ ètò náà ní ìlú Àbújá ó tún ní gbogbo àwọn aláṣẹ òbí àwọn olórí àdúgbò tó mọ oúnjẹ sè dáradára ni yóò sì lọ́wọ́ sí ètò ọ̀hún lákòótán wọ́n ní àwọn ọmọ iléèwé yìí yóò mọ àǹfààní wọ́n sì ní àǹfààní pẹ̀lú láti jẹ oúnjẹ aṣaralóore lójúmọ́ kí wọ́n tó padà lọ sí ilé wọn pẹ̀lú àrọwà sí àwọn tó rí jájẹ yàtọ̀ sí pákó ní àwùjọ láti máa ran àwọn òbí tó kù díẹ̀ káàtó fún ní ojúnà àti bọ́ àwọn ọmọ wọn. tó kò ní jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé nínú ohun gbogbo tí o bá ń ṣe rántí wípé àwọn kan máa gbàgbọ́ nínú rẹ̀ àwọn ẹlòmíràn kò tún ní gbàgbọ́ ṣùgbọ́n ohun tó o ní láti ṣe ni wípé ní ìgbàgbọ́ nínú ara rẹ kò ní jù báyìí lọ Ajuwa ṣe o olúwa ni alátìlẹ́yìn mi ṣogúnrẹ́ ẹnì kejì lórúkọ tèmi tí tó fi máa di ọ̀la lágbóró lódùmarè tá máa fi rí àánú tá máa fi pàdé ó dàárọ̀ òun ayọ̀ lásùn.